المرسلين وآله وصحبه أجمعين أدام كفر الله وبطل عليك إكياتي جيري قلوبا نبي محمد صلى الله عليه وسلم أرى كفية الصلاة من العدين صلاة الجوي تبقى كوني صفة الصلاة ìmọ̀ràn tí màá fún wa àwọn ní wípé kí gbogbo wá gbìyànjú ká lọ ka sífàtù sọ̀lá ti nàbí ẹlẹ́jì àṣẹ ọ̀gá àgbà ní ìgbà ṣẹ́mọ̀ láwùtà láti wọ́n ṣe

ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ ni nínú àgbà ńlá òjò ṣùgbọ́n pẹ̀lú ọgọ́ ọlọ́run kọ́lọ́n bá falùbáríkà sí àwọn táwa mẹ́nubà yẹn bí Imam Shawkani bí wọ́n ti sọ nínú tíra wọn a kàn gbìyànjú láti tú a kàn gbìyànjú láti tọ́ra àtútíra a kàn sọ àwọn nǹkan wọ̀nyẹn ni ìyẹn wà ní jẹ́ pẹ́ lórí rẹ̀ mọ́ a kàn mọ́ sí ìṣàrọ̀ ìtọ́ka sí àwọn nǹkan tí a ti sọ sẹ́yìn والله تعالى أعلى وأعلم قال لا تكون شرعية إلا بالنية إنه لي جين طب شريعة في سلانية وأركانها كلها مفترضة gbogbo àríkánù ọ̀nà pátápátá dandan ni kí ni àwọn sáfẹ̀ lórí irun ilá kò àwọ́dà tàṣàhódì àwòsáfì àfi jíjókòó níbi tàṣàhódù tààrin tí wọ́n bá jẹ́ mẹ́rin

kò sí lára àrùkánù ṣùgbọ́n wà lára wàjìbà àti àbàdà ṣùgbọ́n nítorí wípé bí orígun lòun náà ẹnkẹ́ ìjókòó lòun náà yóò fẹ́ dàbí ẹni pé ara àrùkánù ìran ni ẹ rí i pé ìjókòó náà wọ́n yọ dànù níbi tàṣáwùdù alákọ̀ọ́kọ́ ìjókòó tàṣáwùdù alákọ̀ọ́kọ́ kò síyèméjì kò síyèméjì láàrin òun àti mi ṣàǹkó orígun dẹ̀ ní mi tó yàtọ̀ sí tó náà ìṣẹ̀rọ̀ mo torí pé òun náà jẹ́ jòkó kéèyàn máa àárò porí gun ni òun náà torí pé kò sí yàtọ̀ láàrin àtàwọn ìjókòó mi tó yàtọ̀ sí òun náà fi yọ méjèèjì kúrò ń bẹ̀ mo rò pálá yẹmi tí ká mọ̀ wí pé ṣe bá ń jókòó àti ń jókòó láàrin ìṣùjúdù méjì náà ni àti ń jókòó àtayá náà ni àwọn méjèèjì yìí ò sí lára orígun òun lákín wọ́n yọ alákọ̀ọ́kọ́ kìí sorígun ara wàjíbáàtì ẹlẹ́ẹ̀kejì wọ́n yọ ohun èso orígun kìí sára wàjíbáàtì lára súnánù ni Allahu ta'ala àlàwà àlàwà wọ́lá ayẹ́jìbú min azkari ha náwọn azkaru ta ma ń ṣe lórí rùn kò sí kankan tó sọ̀rọ̀ àyàn ilà tẹ̀kìbírú àfi tẹ̀kìbírú ìyẹ́ ó máa kó ó máa jẹ́ tẹ̀kìbírọ́ tó lè ń tẹ̀kọ́ gbogbo tẹ̀kìbírú ta ma ṣe fún tẹ̀kọ́ nù kí nìdí nítorí so wajibat láwà ń bẹ báyìí nìsín so tẹ̀kìbírọ́ tó alẹ́ ń tẹ̀kọ́ bóyá lọlẹ̀ alọ́forí kanlẹ̀ agbórí sókè àjòkó gbígbà aláwà tí wọ́n tà ń ṣe yẹn ara àwọn ọ̀ràn yẹn lórí ìrun ni wọ́n lẹ́wọ̀ alifatiha alifatiha wọ́n lára ọ̀ràn yẹn nílá ara àrùkánù ni tó lálàáfíà ní wípé ara àrùkánù ni wọ́n làálàáfò qala dhalika lè alkhilaf lè alkhilaf al-mawjud láàrin àwọn onímọ̀ lórí ẹ̀ nítorí pé àwọn Hanafiya àjọ àpéyàn lè kírun láì ka kí fakọrọ owó mọ́ta yá sára min al-Qur'ani lọ́lọ́wọ́ bá sọ sálàyé mi ti bóyá jam'an báyìí na ọ̀rọ̀ ohun àtọ̀rọ̀ àwọn àmì yẹn fi pè ní ọ̀rọ̀ àyàn wáyé ńlá nítorí lálàáfíà ní pẹ̀lúkì wọn torí pé la salata liman lam yaqra bi fatihatil kitab wal fatihatu fi kulli rak'atin kíkà fàtí àní gbogbo rákà àròrí gùnrún ni walau kana muqtamma kódà ó ti pé ń kírun lẹ́yìn lèmọ́mù mi sọ̀rọ̀ àyàn ni kí ọkà kí ni o yóò ka fatiha rúknù ni ìjìmáà níbi sọ̀látù sirriya ìjìmáà tí mo sọ táàbà lọ́dọ̀ àwọn hànàfíyà ni o èsì ìjìmáà wù pátápátá ìjà sì ń sọ pé mọ́dàbí jùmọ̀ sáà ṣùgbọ́n tó bá yẹ pé irun jahariya ni àlàyé tó wà ń bẹ àti ṣe ọlọ́run bá ló mọ̀ jù ó tẹ̀ṣáhùdù àkíyèr ara wàjibá ti náà kà mọ́ ṣùgbọ́n ara kánù ni wọ́n tẹ̀sílẹ̀ mú ara àrùkánù ni wọ́n kà pẹ̀lú ara wàjíbá àti ara àrùkánù ni torí kí alómi sọ́lá alẹ́ wájú ọ̀sán sọ pé tàhílìlù ha tẹ̀sílẹ̀ nígbà tí ọba ní tàhílìlù tó yàtọ̀ sí kò lè jára wàjíbá àti tó túnmọ̀ sí pé èèyàn lè jáde nínú láì ṣe tẹ̀sílẹ̀ ìwà mẹ́ àdá zàlìkà eléyìí tó bá ti yàtọ̀ sáwọn tá a sọ ìfàsúnà nù ara àwọn súnà ló wà tó ká máa jó oyé níbàámu sáwọn àlàyé tá a ti ṣe sẹ́yìn ni o wàhíyà rọ́fẹ̀ẹ́wó eléyìí ni ká gbọ́wọ́ sókè fìlìmọ̀wádìí alárùbá ní ààyè mẹ́rẹ̀ẹ̀rin tí gbígbọ́wọ́ sókè rẹ̀ fíkwẹ́ntì nínú ẹgbà wa látọ̀dọ̀ àwọn sàhábà nàbí Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ni gbígbọ́wọ́ sókè bitakbiratul ihram tá a bá ń lọ rúkú tá a bá jórí sókè tá a bá fẹ́ dìde wá fúnra ka ẹlẹ́ẹ̀kẹta súnà nílòótọ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ súnà ká gbé ọwọ́ sókè lẹ́ẹ̀kọ̀ọ̀kan táà ní bá sábà níbi gbígbórí lọlẹ̀ àti gbígbórí sókè eléyìí tó kù lẹ́yìn rẹ̀ mo pé gbogbo yẹn láti ṣàlàyé rẹ̀ tẹ́lẹ̀ kọ́ọ̀lá wà dọ́mù wà dọ́mù alimọ́dúnmí dọ́mù òní dọ́mù òní wádìí àwò àlìyómúná àlàlìyó sọ̀rọ̀ kagbọ́wọ́ sáyà òní ọjọ́ àlérò má dọ́wọ́ sí kùn má dọ́wọ́ sí dòdò má fọwọ́ dákàrà àdí o bí ọwọ́ sáyà báyìí bí ọwọ́ sáyà báyìí bí ọwọ́ sáyà báyìí mẹ́tẹ̀ẹ̀ta mo rò pálá yìí mi ti so a lè gbé pọlọ apá ilé ilé ìmọ́lẹ̀ báyìí kàṣẹ báyìí a sì lè dì í mú kò sí tí ò lọ mẹ́ a sì lè dì bí ìmú so àwọn kan máa ń sọ pé akàn gbọ́wọ́ lé báyìí lásán wọ́n ní kò lálàáfíà aláìsẹ̀kọ́ dùn bẹ́ẹ̀ Allahu ta'ala wa a'lamu wa tawajjuh ba'da at-takbira sísè tawajjuhu lẹ́yìn takbiratu al-ihram ala sunna ní ìmáàmù kàmá ṣe rí gbogbo bí tá a bá ti rí tàwájú nínú ọ̀rọ̀ Imam Shafi'ani bóyá nínú Laylul Awtar ni bóyá nínú As-Sayrul Jarrar ni àti níbi iná ní tó gbà lérò ní al-istiftah du'a al-istiftah ní gbà lérò ìlẹ́jọ́ sọ́kè ba'da takbira ẹ̀yí ba'da takbiratil ihram ẹ̀rì kan ti fi àti ẹ̀fà tí láàmù sí takbira yẹn so àtàwájú al-istiftah kò ní àlìfẹ̀kẹ́yà ni ẹ̀ bákan náà àtàwòrò ṣíṣe ìṣẹ́ àádà àdẹ̀jọ́ sọ fún aná ìpínyàn náà ọ̀ràn yẹn ní nǹkan tó lálàáfíà ni àwọn kàmàrà sónà wàtàmín ṣíṣe àmín anábì ní fàídà amáná fa àmìnù ọ̀ràn yẹn ni kò sí nǹkan tí ó gbé kó níbi jíjọ́ ọ̀ràn yẹn wàkẹ̀rọ̀ nínú àwọn tó wárò alkùránì súnà kò sọ̀rọ̀ yẹn kì í sẹ̀ lára ká wọ́tàṣáhódù àwòsákú síse tàṣáhódù láàrin ara wàjíbáàtì ni wọ́n samara súnà wal azkaru alwaridatu fi kulli rukni ara wàjíbáàtì àwọn zikiri tó wáyé tó yẹ gbà wá wà fún pé a máa ń ṣe níbi rúkínù kọ̀ọ̀kan sálàyé mìtì yọ̀rọ̀ àwọn tasbih àtàwọn tàbí dájì tá a sọ yẹn sóyé نعم والاستكثار من الدعاء بخير الدنيا والآخرة بما ورد وبما لم يرد كي ما سادوا لوريهم كي أتروا إليه وتروا يوم pẹ̀lú àwọn àjò àti ẹgbà wá wà fún àti eléyìí tí ọ̀sẹ̀ gbà wá wà fún tí ọ̀sẹ̀ gbà wá fún ṣùgbọ́n tó jẹ́ pé bùkátà èèyàn ni sálàyé mẹ́tìrì ara àwọn nǹkan tó lẹ́tọ̀ tó jẹ́ súnà lórí wọn ṣùgbọ́n láwọn abidá àti léṣe nígbà tá a bá wà ní foríkanlẹ̀ nípa ní sọ́ọ́lá lè wọlé ọ̀sán ní kíkà jẹ́ká dùn àwọn ọ̀pọ̀ mi nígbà a bá jókòó tá a ti tàṣáhùd lọ́wọ́ àyẹ̀sàdùn àmì sálàyé mi ti àwọn àyè kọ̀ọ̀kan báyẹn tí ẹ̀rí wà fún so èèyàn lè ṣe àdúrà àlùwárì àdúrà tó wá nínú súnà èèyàn lè ṣe àdúrà míì tó yàtọ̀ sí tí ò wà rọ́dà bọ̀ tó yẹ kí bùkátà ní sátìmọ́ lo èdè rẹ mọ́ ti sọ èdè míì lórí ìrùn bọ́bá ṣe dèmí lórí ìrùn ó fi rùn ṣòfò pàdà ìrùn tí sọ ní ṣókí gbogbo nǹkan tá ń tú láti ẹjọ́ òun nìyẹn ẹjá wá ka nǹkan tó tẹ̀lé fásilò náà قال المصنف رحمه الله فصل فتدخل الصلاة بالكلام وبالاشتغال بما ليس منها وبترك شرط أو ركن عمدا أسلم ولا تجب على غير مكلف وتسقط عمن عجز عن الإشارة وعمن أغمي عليه حتى وقتها ويصلي المريض قائما ثم قاعدا ثم على جنب نعم آه، إليه فصل طلاق قوي ولا ممكن مفسدات الصلاة أو مبطلات الصلاة أنا قديم ما بانو àwọn سو أنا àwọn ما بانو bà wọ́n ní wàtẹ́bùtò lò sọ́láàtù ìkàlà ìrún ọmọ bàjẹ́ pẹ̀lú sísọ̀rọ̀ lórí wọn alimam atulakọ alikala wọn fi sọ̀la wọn àkọ̀yádà rẹ̀ pẹ̀lú kankan ṣùgbọ́n àsọ̀híhù ni wípé àwọn fọkọ̀há wọn máa ń kọ̀yádà rẹ̀ pẹ̀lú nǹkan méjì alákọ̀ọ́kọ́ wọ́n ní pé tàbí ká lọ ká lọ ẹjọ́ sáré mọ̀fẹ́látù sọ́láàtì mọ̀fẹ́látù sọ́láàtì tàwọ̀kìyẹ fi yàtọ̀ alànàs mọ̀fẹ́látù sọ́láàtì tàwọ̀kìyẹ fi yàtọ̀ alànàs ìtumọ̀ eléyìí ni wípé àwọn kan tí máa bàrùn jẹ́ ká tó lè sọ pé nǹkan kan bàrùn jẹ́ bóyá ọ̀rọ̀ àbí ìṣe àgbẹ̀dọ̀ rẹ̀ yìí láì sí ẹ̀rí a lè sọ pé nǹkan kan bàrùn jẹ́ olùkọ́lá yìí mìtì wáyé ìdá ẹlẹ́kejì látàkìlífà ìlà bìhílmi wàzíkiri wàhtìyà látàkìlífà ìlà bìhílmi wàzíkiri wàhtìyà nítorí wọ́n rẹ̀ ní wípé nínú ẹ̀sùn a kì í la ìwọ̀ ọbọ̀ ẹ̀dá lọ́rùn àyàfi kó ṣe pé ìwọ̀ tá a làbọ̀ lọ́rùn yẹn ó mà kì í ṣe tí ó mà tọ́yìn nígbà tó fẹ́ ṣe tàbọ́ fẹ́ ṣe ìfẹ́láàfẹ́ ó rántí ìdájọ́ ẹ̀ ló fà tó fi jọ́rí pé náà rẹ̀ la wà yẹ́ni tó bá gbàgbé pòun àná rẹ̀ tó bá jẹun ọwọ́ ilé sọ wípé kó ti dẹ́ṣẹ̀ torí kó ti gbàgbé kò sí rántí ń gbà náà mo rò pálá ìrìn tí bẹ́ẹ̀ náà ni tó bá gbàgbé tí ó kírun ìgbà tó bá rántí lásìkò ọ̀run tiẹ̀ tó fara tẹ̀kìlì fa ilá lẹ́ ilmi sọ́mà pọ́ sọ̀rọ̀ àyàn lórí òun àbí ọmọ tó bá ti lè mọ̀ pọ́ sọ̀rọ̀ àyàn lórí òun ó ti sọ̀rọ̀ àyàn gòkè ókè ọmọ pọ́ ọ̀rọ̀ àyàn lórí òun ṣùgbọ́n ó ti gbàgbé ṣùgbọ́n ti yà oníkéyàn máa máa ṣe nǹkan kọ́ mọ̀ sí kí wọ́n jẹ́ ń pàṣẹ ẹni pé ọlọ́run bọ́ bàtọ́ láàrẹ̀ ká sọ fi ìlànà òkèrè ha ọ̀pọ̀lọpọ̀ mọ̀kànmá كل حركة في الصلاة كل حركة في الصلاة من جنس حركة النبي صلى الله عليه وسلم كل حركة في الصلاة من جنس حركاتي يعني أو حركاتي النبي صلى الله عليه وسلم لا تبطلوا الصلاة ìtumọ̀ eléyìí ni wípé ẹjẹ́ ń jẹ́ ká débẹ̀ kí wọ́n ṣàlàyé kọ́ ìdá a máa débi tó jọ máa kọ́ ìdá yẹn sùn ẹjẹ́ ká débẹ̀ tọ́ ìbá alákọ̀ọ́kọ́ òní kí wà tọ́pù tó lọ sọ láàtò kẹlà irun akírun yóò bàjẹ́ bèrè kẹlà pẹ̀lú pé kó sọ̀rọ̀ lórí irun sísọ̀rọ̀ lórí irun mo ní àwọn fòkọ̀ háwù wọ́n máa ń kọ ìyá dà rẹ̀ nínú ọ̀dẹ̀ wọn ni wípé kó jẹ́ pé ń tọ́ máa má sọ̀rọ̀ ni sálàyé mi tí ó mọ̀ dájọ́ kí èèyàn má sọ̀rọ̀ ó sì máa má sọ̀rọ̀ kì í ṣe wípé mìngọ́ ìrìndé kiri ó ti gbàgbéra kó yìí lòun wà mo rò pálàyé mi tí kì í ṣe wípé kò mọ̀ dájọ́ kí èèyàn sọ̀rọ̀ lórí wọn sọ alikalamu fi sọ láti àmdàá kéèyàn máa máa sọ̀rọ̀ tó náà dẹ̀ màdájọ́ ẹ̀ kennedy ìdí ni wípé ẹ̀rí wà wípé ẹni tó sọ̀rọ̀ lórí irun jahilan bil hukmi ẹ̀rùn rẹ̀ ọba jẹ́ lẹ́yìn anábìá muhammad sallallahu alaihi wasallam hadith tó lálàáfíà à ń pè ẹnìkan ní Muawiya ibn al-Hakami as kan náà wọn sábẹ́ mi nígbà tó ẹsẹ̀ gbà islam wọn wá ń kírun ìgbà tí wọ́n ń kírun lẹ́yìn anábà Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn kan bá sín bẹ́ẹ̀ nìyẹn ti sín báyìí òun kàn ní yarhamukallah ó bá ti yarhamukallah òfẹ́ ni tí ẹ̀gbẹ́ yarhamukallah òyìn yìí sọ̀rọ̀ díkìrò ni àbá díkìrò fi sọ́lá nígbà tó sọ bẹ́ẹ̀ tán àwọn sọ̀hábà yòókù wọn bá rán jùmọ̀ pé ah, yarhamukallah ògbó lórí wọn ìgbà tó ṣe ọ tó rí kí wọ́n ti kí wọ́n wá sákìlá omi ya ọmọ sí o lè máa zàtàn tọrọ náà ìlàkílì gbogbo ìwà àrájúmọ̀ ní fún ṣàǹkó eléyìn tí kò ń zíkìrù bá ọ̀rọ̀ eléyìn wọ́n ni àà ah, kí ló dé tẹ́sí wọ́n tẹ́sí wọ́n àrájúmọ̀ mi tí àmì òjí sọmọ nù báyìí àwọn sàbí wọ́n wọ́n fọwọ́ gbà tán ó lóun wá rí kí wọ́n ti fọwọ́ gbà tán wọn yẹn wọ́n ń dá wọn lákẹ́ ni ló ń bá lákẹ́ bíbẹ̀ ẹ̀kọ́ ìbá fáyà lọ́ntẹ́ oní òun adákẹ́ ńgbà onígbà tó wà adákẹ́ wá kí wọn tán ó wá ròyìn àníbà Muhammad sọ́lá ó rẹ̀ ní tọ́mọ̀ èèyàn kọ́ lẹ́kọ̀ọ́ta ní sọ́lá onífàwọ̀ aláìmọ̀ fọ́lọ́wọ̀n bàbá máa ni anábì òbú ni kò líle mi ó kàn sọ fún mi tí lọ tó rí tábà ti wà lórí irun ìyẹn máa ìyẹn máa sọ ìkankan nínú táwọn èèyàn máa ń sọ nínú ayé kò ṣàfọ̀mọ́ fọ́lọ̀ ká máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n anábì ò ní ó túnrùn kí kí ni ìdí òfin ní ó túnrùn kí pọ̀ máa dájọ́ rẹ̀ sára yìí mìtì fàmà ń tẹ̀kẹ́ láwọn fi sọ̀rọ̀ àti jahilan bil hukm aw nasiya tàbọ́jà aw ukriha ala al kalam mo rò pàlà yìí mìtì ìmọ̀ rẹ̀ ò bàjẹ́ tí ó ti yé bá ní sìn pẹ̀lú kọ́ ìdàbà bìtì sáwájú ẹ̀rí wípé sísọ̀rọ̀ lórí ìrun ó bàrún jẹ́ wà ṣùgbọ́n pẹ̀lú oúnjẹ tá a fi dẹ́yìn òun ni wípé àwọn sàábí sọ wípé nígbà tí àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹnu kíkí àwọn máa ń sọ̀rọ̀ àwọn bára àwọn sọ̀rọ̀ lórí mi kódà àwọn máa ń sálámà sáà níbi tí ó dáhùn kó tó di wípé ọlọ́run wa sọ wà fún mo lè láyé ọ̀rọ̀ ní fi ràn kalẹ̀ ìgbà tó lọ ń sọ kalẹ̀ tán làwọn tó sọ̀rọ̀ lórí wọn kódà lẹ́yìn ìgbà táwọn bá sálámà sáà níbi àwọn ìjọ dáhùn mà àwọn tó wá bí lẹ́yìn pé kí so àìrójú wà nínú kò yẹ kí wọ́n tó so ọ̀rọ̀ tí máa bàrún jẹ́ o lọ̀rọ̀ tí èèyàn máa kí ni o tí èèyàn máa sọ ìyẹn náà wà wà jí oyé ọ pé ó ọjọ́dọ̀ sọ èdè rẹ lórí ìhun tí ìbáṣe lábọ́ tọ́rọ̀ ń sọ̀rọ̀ torí fẹ́ lọ sí orége jánu náà ìyẹn lálákọ̀ọ́kọ́ pẹ̀lú àlàyé tó wà ń jẹ ẹlẹ́ẹ̀kejì wà lè ṣe bọ́ọ̀lù bí máa gba àìrójú pẹ̀lú nǹkan tí ìyẹn làwọn eh, ẹmọ́jẹ̀ǹtì lọ kíyàn sọ̀rọ̀ lórí irun mo ní kọ́ ìdù kan mo ní kọ́ ìdù méjì ní ẹyọ kan mo sọ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n sọ wípé kó má jẹ́ lè maslaha ti sọ̀la alkalamu fi salati amdan min ghairi maslahati as-salah tí è ṣe wípé afẹ́fẹ́ túnú ṣe ní ìsẹ̀fẹ́ afẹ́fẹ́ túnú ṣe lákin ṣé ẹ̀rí wà fún wípé ká sọ̀rọ̀ lórí ìrun láti fi túnrun ṣe ṣẹ́rí wà fún ó lẹ́rìí tí wọ́n máa ń lò fún ẹ̀rí tí wọ́n máa ń lò fún ni wípé Ànábì sallallahu alaihi wa sallam aṣọ hadith yẹn lánàá àbíjẹta ó kírun jọ kan wá sálámù nígbà tó sálámù níbi rákà méjì ìrun àìlà ni àbí ìrun làásàrì ó wá sálámù so lórí àdẹ́ ni wọ́n sọ fún yín pé anẹ́sọ́lá alẹ́ ọ̀lẹ́sọ́lá ṣé ìrun ti di méjì ní àbọ̀ gbàgbé sẹ́pọ̀rọ̀ lélẹ́yìn kéṣe zikiri kéṣe subhanallah kéṣe alhamdulillah ọ̀rọ̀ nù anẹ́bí tí wọ́n ń bá àwọn èèyàn sọ̀rọ̀ yìí kéṣe tó sì ń wí sórí bí àbí òrí bẹ́ àwọn èèyàn sọ fọ́ọ̀tì ẹ̀pọ̀ rí bẹ́ ẹ̀yìn ìgbà yẹn anẹ́bí sọ̀rọ̀ alẹ́ wàlẹ́ ọ̀sán wa tiraka méjì tó kù ó sì wá sí sùjú sẹ́ńtì wọ́n jọjọ sọ̀rọ̀ wọn kàn tó ká ló ti bá ojú oorun yẹn jẹ́ ní kò yẹ kán kọ̀ǹtínú lákín àwọn onímọ̀ mi sọ pé ara o ká mọ́ lo ẹ̀rí yẹn o torí ká nẹ́bi ti sálámà àtàkà tó jọjọ́ máa sọ̀rọ̀ kò sí lórí ìrun o mo rò wálá yé mi tiye ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ràfíkì wọ́n sọ wípé alìkàlá mahamudan mẹ́ngọ́ ìrì maslahati asọ́la kódà lè maslahati sọ́la máa sọ̀rọ̀ tí ó ti yé lẹ́yìn kó fi subhanallah tí wọ́n mú bá fi mi tí wọ́n sọ àní rùkú ní ẹ̀rùkú

alìkẹ̀ṣẹ́yọ́rọ́tú alìmútàwà àlìyà àbí kán pè ní mútàtà àlìyà òun ni ṣárọ́kà tó pọ̀ lórí ìrun tí èsì ṣẹ̀kúnyàn ṣẹlẹ̀ kan láàkí múṣkílà tó àmẹ́ ni pé kí ni dọ́ọ̀bípò hadhihi al-haraka al ṣárọ́kà tó alọ́pọ̀ yìí kí láàfìdè wàhálà wá dé torí wàhálà tí ń bẹ lórí oúnjẹ tá a fi dé ló fàkọ́ ìdàjú mọ̀sọ̀lẹ̀ ìgbẹ́ kó lọ harakati fi sọ́lá min jíǹsì harakati nàbí sọ́lá àlewàlẹ̀ ọ̀sọ̀lámà sọfà sọ́lá tó bí ha sahihatun ayé látàbdùlù ọ̀sọ̀lá torí kí anábà Muhammad sọ́lá àlewàlẹ̀ ọ̀sọ̀lámà èrí wà wípé torí ń gbọ́mọ lọ́wọ́ ní yóò sì máa gbọ́mọ ńlẹ̀ yóò máa tún gbé síbẹ̀ náà ibẹ̀ kọ́ ó gbé òun máa ọmọ ọmọ rẹ̀ ìṣe Zainab ọdí aláhù àgbà so yé bá so bákan náà ẹ̀rí wà yìí kí anábì sọ́rọ́ láàrin wájú ọ̀sálàmù ó sílẹ̀ kún fún yàn sálàyé ẹ̀rí wà yìí kí anábì sọ́rọ́ láàrin ọ̀sálàmù sọ wípé aṣù àdáyìnì tẹ́ bá wà lórí òun wọn ara kéèké ó lórí ìrùkọ̀ sí bàánù rẹ̀ jẹ́sẹ̀ pé yóò ṣe haroka lóyún ní ṣe haroka so àwọn tí ẹ̀rí bá wà fún bá nínú haroka ọyọ́kọ̀kọ́ yọkù nínú alharoka tú alìkẹsẹ̀ yọ mo rò pálá yé mi ti wà ìyẹn bá sọyọ ẹ̀rẹ̀ rí pé wọ́n máa ń kírun náà tí mo máa ṣe ọmọ ẹsẹ̀ síwájú tí ó máa fọwọ́ gba lẹ́sẹ̀ tí ó máa gbé pọ̀ síbẹ̀ náà ẹ̀rọ gbogbo yẹn ìran yọ pọ̀ ṣùgbọ́n káwá máa kírun kí wá láàfin de alharoka tó lè kẹsẹ̀ yẹn wọ́n ní àwòrán fún ọ̀rọ̀ fún wa ààyè kọ̀ọ̀kan ṣe ẹni tó bá ti ń ṣèṣe sí lórí ìrántí yàn máa gbà àgbọ̀dọ̀ sọ pé lèyìn kírun sálàyé mi ti bẹ́ẹ̀ tó yẹ ń kírun lọ́wọ́ yóò tẹ fóònù yẹ ó tún lè sáré wo íńtánẹ̀tì ẹni pé máa mú nǹkan kéwú lọ́wọ́ ó sáré sẹ́ndì mẹ́sẹ̀jì wọ́sàp àwọn mẹ́sẹ̀jì tó wọlé fún gbé kìnní sápò tó ti yé ní sí nígbà tó tún yẹ sápò tó tún lè gbé àìmáwòye tó fàánù gùn díẹ̀ sálàyé mi ti ó tún wo nǹkan kan tó fẹ́ ṣe ìbàyẹ̀ ló tún wá mú pákò pé à ah, ìyàn lè rin pákò gan nígbà tó ń rin pákò lórí sáà ń ṣe rán dandan mo kàbí sàpèjúwe ni so àtàwọn rán dandan mí tẹ́lẹ̀ mí lè mà ṣe mo rò pálá yìí mẹ̀jẹ̀ tàbí kọ́ mọ ilé ọmọ káàkiri ọmọ tó gbé wa mọ́sálásí ní sáré yóò sáré lọ gbé yóò tún sáré jọyìn o yóò tún sáré lọ gbé kì الكثيرة المتوالية أولا رانكتي من سكينه ìmọ̀ bàánú jẹ́ nínú rẹ̀ nínú ìkà tí mọ̀ bàánú jẹ́ wàbí tẹ́rù kí sàrùpẹ̀yìn kéèyàn fi kanu májẹ̀mú òun lẹ̀ ní tọ̀hárọ̀ ní ìsìnkúbálẹ̀ òkèbla pẹ̀lú kéèyàn máa máa ní ẹ̀ má gbàgbé ọ̀rọ̀ láti kiri fa ìlà bí ilmi wà dé kiri pé amúdá máa máa fi rí tó máa ma fi ilẹ̀ tó sì mọ̀ dájú so ẹni tó bá fi rúkúnù lẹ̀ kò ní ìdíkà tún lójọ́ lórí yẹn àti sọ yẹn tẹ́lẹ̀ ẹni tó bá fi ṣọ́rùkù lẹ̀ kò ní ìdíkà tún lójọ́ lórí yẹn àti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so àwọn nǹkan tí Al-Imam Shawkani rahimahullahu ta'ala tí wọ́n sọ pé bá àwọn jẹ gbogbo ẹ̀lú sílẹ̀ síbẹ̀ ní àìwẹ̀ kan tọ́yìn nínú àwọn nǹkan tó wá bá àwọn jẹ tí wọ́n sọ ní abdulhik kíyàn rí ẹ̀rín ẹ̀rín tó ní ohun ni ò kìí ìgbà kó orí ẹ̀rin kékeré wọ́n ṣe kìí àṣẹ lórí ọ̀rọ̀ sísọ tí ó ti ẹni sí nítorí kí ọ̀rọ̀ sísọ náà sáwùtù náà ni ó gbé jáde ilé ẹ̀yìn yẹn náà ti gbé sáwùtù jáde ibùnà àlùmọ́ńdé sí mo ìjùmọ̀ wà pé ẹnu àfa kò lórí ẹ̀ ìpè kéèké ẹ̀kọ́ àkọ́hà lórí sọkọ wà lórí ìrùn kọ wá yasọ tàbí kọ jámí lótó lótó wọ́n lọ jámí ìdì ó tún wá lọ ń kírun inú rẹ̀ ti ti bàjẹ́ tí ká dóbà àbí kákẹ́lẹ̀ tó tẹ̀lé kàkàtàn àbí fásilò ولا تجب على غير مكلف تسقط عمن عجز عن الإشارة وعمن أبني عليه حتى ربها ويصلي المريض قائما ثم قائما ثم على نعم so àlàyé mi tó tún ní ti pẹ̀lú òrùn ò ní pé táà ní ń sọ̀rọ̀ àyàn lé lórí aláàmà ń tẹ́jìbò táà ní ń ṣe ọ̀rọ̀ àyàn lé lórí kọ́lá wà láà tẹ́jìbò inú sọ̀rọ̀ àyàn aláàrọ̀ yìí rí mukallafin lérí ẹni tí kìí àwọn kan sọ wípé rárá ẹyọ alimusulimu yẹn kú torí pé ń tí èsè mùsùlùmí náà mọ̀kẹ́lá fún ni torí pé ọlọ́run ní lọ́jọ́ àkẹyà màmọ́ sọ fáwọn kẹfẹ̀rẹ́ kí wọ́n sàlákà kún kí ló gbé yín wọnú náà sàkọ́rọ̀ kọ́ọ̀lù lámùnákú mìíràn lùmọ̀sọ̀lẹ̀ àkìkí wọn tí ó túmọ̀ sí pé tẹ̀kílẹ̀ fún yẹn wà lórí wọn ajẹ́ wípé àlùmọ̀kẹ́lá fún wà láàkìlù ìbàlẹ̀ láàkìlù ìbàlẹ̀ tọ́yìn ìtumọ̀ rẹ̀ ni pé ẹni torí ẹ pé tó ní sára ìbí tó ti bàlágà tó ti bàlágà tó ìbí sẹ́tùmọ̀ rẹ̀ wá ní wípé irun kò sọ̀rọ̀ àyàn lórí ọ̀dọ́mà kékeré tó ti ní tàmíyìí ìtìláfù wà lórí alìgùnláàmù ìmúmáyèsì tí ẹrù sọ̀rọ̀ àyàn lórí àbí ó sọ̀rọ̀ àyàn ìtìláfù wà lórí kí nìdí nítọ́bà ìtìláfù ní pé anábìsọ́lá aléwàlẹ̀ ọ̀sára ní pé tọ́ máa bá pé ọdún ọdún méje ẹ̀pá aláṣẹ kọ̀mọ̀kì bẹ́ẹ̀ ni àríwẹ̀kọ̀ tó bá kọ́ ọdún mẹ́wàá ẹ̀ náà tí ò bá kí tọ́yọ ọmọ ọdún mẹ́wàá ó ti ní tẹ̀mí yìí mọ́ lè ti bàlágà tí ìbá aṣọ obìnrin obìnrin ló lè bàlágà lọ́mọ ọdún mẹ́wàá ọkùnrin ò lè bàlágà lọ́mọ ọdún mẹ́wàá sára ìrìn tí àwọn kan mú èrí ń bẹ̀ wípé ìrún sọ̀rọ̀ yẹn lórí ẹni tó bá ní tẹ̀mí yìí kódà kọ́mọ ti bàlágà ṣùgbọ́n tó lálàáfíà kákan máa ni tó lálàáfíà ni pé ọmọ tí ò ẹjá gbọ́ bí yé o ẹni tí kò bá lè ṣe ìṣàrọ̀ ma inú kò ti jábọ̀ fún kí ní ẹgbà lérò pẹ̀lú ìṣàrọ̀ ó ní àlè ìṣàrọ̀ tú lè rọ̀ sí àlè ìṣàrọ̀ tú lè rọ̀ sí àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní sọ́lì kọ́ ìmà tó bá fẹ́ kírun kírun náà rò fẹ́yìn lámù tó bá ti lágbára fàkọ́ fẹ̀rí lámtẹ́sítẹ́ ti fa aomi ìmà tó bá ti wá tó ń lágbára yẹn rọra máa fi orí rẹ̀ ṣe ìṣàrọ̀ kó o jẹ́ kí orí rẹ̀ fún rùkú ìgbà tó bá fẹ́ forí rẹ̀ ṣe ti sùjú kó lọ lẹ́jú ti rùkú ọ̀lọ́ ibẹ̀ yẹn lànàbì parí kẹfì yaba àti mọ́kìmù àyè ti sọ wípé sífàtù àti kẹfì yaba àti mọ́kìmù tó kì í fìyà tá a bá fẹ́ mú kẹfì yà mí ìwà àti kalẹ̀ ìyẹn ó jẹ́rọ́ dùn fáwọn fọkànhá òjò sọ pé ó lè máa fọkàn kí ibi ta lọ àwọn kan gbà wípé tí wọ́n bá fẹ́ kírun yẹn lè máa fi ọkàn ṣe kí ni ò kí yóò máa fọkàn rúkú yóò máa fọkàn forí kalẹ̀ ṣàlàyé mi tí ó wà náà àwọn tí làbí kí omi rẹ̀ ẹni tí ó bá yẹ pé kò lè nàró kò lè kò lè jókòó kò sì lè ṣe ìmá yóò wà wà bó ti wà yóò wà máa lo ọkàn yóò máa ní lọ́kàn yìí pé n ti yóò máa lọ́kàn pé mo ti yóò máa lọ́kàn pé mo ti yé كيفية يعني ò كيفية kẹfíyà فلا يمت وصفة الصلاة mi فلا يمت sífàtò sọ̀láti tàkìfíyà tó ń sálàyé mi ti lójọ́ sọ wípé yóò jàbọ́ fẹ́ni tí ò bá gbàgbà láti ṣe ìṣàrọ̀ mo rò pálàyé mi ti yé torí wípé ṣíṣe ìrun ní ọ̀ràn àyàn lórí ẹni tí ò lè ṣe ìṣàrọ̀ ládẹ̀rí lálẹ́ sẹ́rì tó ajẹ́ wípé ẹni tí àìsàn tó mú tó bá fi lè débi wípé kò lè ṣe ìṣàrọ̀ máa as-salatu saqitatun anhu ìrun ti jábọ́ fún un torí pé kò sí kẹfí àṣẹrẹ yíyà kama tó ìfẹ́ kí tí ó ti yé bá a nísìn wal ilmu indallah tíra yìí tíra kan tí ò gbọdọ̀ ọ̀nà talibul ilmi ni torí tíra yẹn fi tahqiqatun ilmiyyatun daqiqatun tí yẹn lè má rí iná ọ̀pọ̀lọpọ̀ tí a tàbí kíyàn dáàmú kíyàn tó sára yẹn fi kharaja waqtuha sí tẹ̀lé hatta takhruja waqtuha so bákan náà òun lẹni tó bá dákú sẹ́rí ẹni tó bá dákú só nírun àbí ò nírun ikhtilafu àmì àwọn kan sọ sọ́rí jàre ṣé yóò sànù padà àbí ò ní sànù padà ikhtilafu àmì àwọn onímọ̀ pín sí méjì lórí ẹ̀fẹ̀ nítorí ẹ̀jẹ̀ kan pín sí méjì ó sí ẹ̀mà pé ìgbìmọ̀ ìzàwálò ìlàkùnrin síbẹ̀ náà ẹ̀bẹ̀ kan ìzàwálò ìlàkùnrin kí làákà yọ yẹ tọ́yìn junon ìzàwálò ìlàkùnrin ni àbí ìzàwálò ìlàkùnrin ìzàwálò ìlàkùnrin ni junon kí yàn yàwó rẹ̀ ọlọ́run kọ́ lẹ́mí àti yín kò mẹ́ ọlọ́run ní yàwó àwọn rẹ̀ tọ́yìn ẹni tó bá yà wèrè làákà rẹ̀ ti yẹ kò lè kírun torí pé ìrùn ọ̀sọ̀rọ̀ yẹn kò tó bá kírun gan tọ́yìn ṣé tí èèyàn bá sùn zawali lákìlì wà ń bí àbíọ́sùn rẹ̀ zawali lákìlì lọ́run náà torí pé akọni máa ti ní tọ́yìn ẹni tó sùn tó bá jí yóò kí màá bí òní kí tọ́yìn ibẹ̀ yẹn làwọn afáàdì wá pín sí méjì àwọn kan ṣe ìlhàkù àlìmọ́gùnmá àlẹ́yìí pẹ̀lú àlìmọ́jìnà wọ́n ní bí ẹni tó ya náà ni tó bá padà gbádùn àwọn àrùn tí ò kí nígbà tó ya kò ní níbi kò kí padà mọ́ tí ó ti yé nìsín ah, àwọn kan pé rárá o ogun mi yá àléhì fáhúwà kí ànínáì tí náì mọ̀ bá ti jí yóò kírun rẹ̀ padà bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ àfáàkọ̀ mọ́ náà kí ni o padà ìwọ̀n àwọn mọ̀ṣáyíkò ọ̀rọ̀ jáhàbá yìí àwọn kan wá lò pé ókè ìtaṣẹ̀ ní wípé tó bá dákú ẹnìkan bá dákú tó bá jí tásìkò oorun ò tí ì lọ yóò kírun ìwọ̀n tásìkò oorun bá ti kọjá ìyẹn ni wọ́n ṣàwọ́ká ní sọ àsìkò oorun ti lọ pé kò ní ìdíkọ̀ sọmọ àwọn kan sọ pé ebe ní tó bá sùn ìgbà tó bá tó mo rò pàlàyé mi ti àwọn kan wá ní òkè àti mọ̀ níta ṣe níta ṣe yìí ẹni tí dídákú rẹ̀ tó bá súnmọ́ ẹni tó ya wèrè ẹni tó ya wèrè gbádùn bọ̀rọ̀ ẹni tó náà bá dákú lọ́rọ̀ gbadán tí ò jí bọ̀rọ̀ pàlàyé mi ti eléyìí ò nídìí kó sànù padà mọ́ torí pé ó bìlìmọ̀jìnú ní àṣùbà ṣùgbọ́n tó kàn dákú fásitì díẹ̀ sálàyé mi ti wọ́n dákú wákàtí méjì mẹ́ta èèyàn lè sùn fún wákàtí méjì mẹ́ta mẹ́rin márùn náà múrùpálá ìmìtì wọ́n ní kó wọ́n san padà múrùpálá ìmìtì ọlọ́run bọba tó la rẹ̀ga ló mọ̀ jù àwọn ọ̀rọ̀ tó wà lórí rẹ̀ nù wọ́n yìí sọ lè ọ ìmà ẹni tó bá jálá yóò kírun nínà ọ̀rọ̀ tó bá lágbára rẹ̀ tó mọ́ sọ pé torí fóun sáré orí fọ́ mi ara lómi mo ní màlẹ́ ìlànà ó dà lókè tọ́yì tọ́ọ̀bà wa lágbára fàkọ̀ọ̀ìdà sálàyé mi ti olóòjọ́ pé tó mọ̀ lẹ́yìn náà tí ò bá lágbára mọ́ yóò jókòó tí ò bá wá lágbára fàálà jàmbìn yóò fẹ̀gbẹ̀ lélẹ̀ yóò sì máa kí sálàyé mi ti tí bá wá ń fẹ̀gbẹ̀ lélẹ̀ tí ń kí wọn yìí máa wù ní òmọ̀ sí wọn sálàyé mi ti yóò mọ̀ ìṣàárọ̀ ni ó mọ̀ ṣe lórí ibi tó ti fi ẹ̀gbẹ̀ lélẹ̀ sẹ́ni pé kò lérò kù kò sì mọ̀ sálàyé ń ṣe lẹ́yìn èèyàn kò sẹ́rì fún kẹfí àmìmọ̀ ìyàmọ̀ fi ń kí wọn hádà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam